الحمد لله مقلب القلوب يقلبها كيف يشاء والصلاة والسلام على طبيب القلوب نبينا محمد وعلى آله وصحابه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وعبدوه واشكروا له وادعوه ليلا ونهارا واسهلوه من فضله فإن فضله كثير ولا تهنوا ولا تهزنوا لأن تقلبات زمانية وظروف الحياة وظروف الحياة تتغير بقدر الله وقضائه لا محالة وكلها مقدر في الأزل عباد الله والمؤمن الحق لا يجعل قلبه مأوى الأحزان والهموم والكروب لأن الحسن صلاء فتاكم من أسلحة الشيطان قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون نسأل الله عز وجل يجعلني وإياكم من المؤمنين ومن المتوكلين عليه حق توكله adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún yín lọ́ba tí máa ń darí ọkàn ọba yìí ni máa ń yí ọkàn síbi tó bá wù ú lásìkò tó bá wù ú láti máa ń ṣe tó bá wù ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá olùtọ́jú ọkàn anábíwá Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn aráalé àtàwọn sàábí àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí à ń fi díẹ̀ múlẹ̀ nínú ọkàn wa ipò sẹ́nìkan tó yẹ ká sìn lórí ilẹ̀ fẹ́yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala Allah anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni ibadallah ẹ̀yàn rúṣin ọlọ́run ọba wa ìjálọ̀ lè lékún níbẹ̀rù ọlọ́run ọba Kasi sì tara bọnú kama ọlọ́run ká máa dúpẹ́ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò lérí àwọn oore tọ́lọ́run ṣe fún wa èyí tá a rí àti èyí tá a rí èyí tá a mà àti èyí tá a mà ká sì máa fúnra wa fórílẹ̀-èdè wa fáwọn olórin wa ká máa béèrè lọ́wọ́ ọlọ́run ọba gbogbo ohun bá ń fẹ́ kama lẹ́lómi tá ń bẹ́ nìkan lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ọlọ́run káwa saragiri ká má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọba wa lérí ẹ̀sìn lérí àdúà lérí sàárà lérí iṣẹ́ rí kámọ́ jákàn nínú àánú ọlọ́run ọba kámọ́ jákàn nínú òkè ọlọ́run fún orílẹ̀-èdè táwa yìí kásì má fi ìbànújẹ́ ká má fi destroy ìsẹ̀mí wa ìbànújẹ́ ká má gba ìbànújẹ́ láàyè nínú ọkàn wa torí pé takọlùbátù zamaniya bí nǹkan sí yí lọ tí ń yí bọ̀ yìí wa dhuruf al-haya àti gbogbo yìí tó bá ti kàn nínú sẹ̀mí ẹni kọ̀ọ̀kan wa kulluha muqaddar gbogbo ẹ ti wà nínú ọlẹ́ ọlọ́run kọ́lọ̀ tó dá sánmà àti ilẹ̀ fifty thousand years ọlọ́run ọba ti kàkọ́ọ́lẹ̀ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí gbogbo ohun tó dá fifty thousand years ọlọ́run tó dá sámà tilẹ̀ èyí tó bá ti kàn nínú gbà èyí tó kàn nínú àkọọ́lẹ̀ nìyẹn o bọ́yá èyí tó bá jálù wá tó jálù gbogbo wa lórílẹ̀‐èdè wa àbí èyí tí ń jálù ẹnì kọ̀ọ̀kan wa individually nǹkan kan ò ní ṣẹlẹ̀ nínú ayé nínú gbà àbí kọjá pé pẹ̀lú àkọọ́lẹ̀ ọlọ́run nígbà mi ò lè wá jàdáwò nígbà mi ò lè jẹ́ ẹ̀ṣẹ̀ wa ìdánwò kan jẹ́ ẹnu méjèèjì ọ̀dọ̀ ọlọ́run ọba náà la máa sá lọ òun la máa bẹ̀ wọ́n nítorí pé gbogbo ohun tí ń yí padà yẹn kò ní yí padà fi pẹ̀lú àṣẹ ọlọ́run lànàbí fi ní láti súnmù ànábì ní ẹ má máa búgbà ìgbà ìyàwó la tún wà ìgbà òfo là ń lò yìí ìlú gbà burúkú lélẹ́yìn ànábì ọlọ́run sọ fún un pé kó wọn sọ fún wa sallallahu alaihi wasallam pé ẹ má máa bú ìgbà irú gbà burúkú lélẹ̀ ìgbà yóò dáa máa ń dáhàrú ọlọ́run bá ní èmi gangan lọ́ba tí ń darí ìgbà wẹ́ẹ̀ bá ti ń gbogbo ẹ̀ ń bú mi nìyẹn torí ìgbà òye padà fi pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo wa ni ká gbìyànjú a kìrìtì ìdùnnú nínú ọkàn torí ta bá ní ká máa wo bí nǹkan ṣe ń lọ yìí kò sí dùn nínú ayé wọn àwọn aláìní inú wọn ń bàjẹ́ àwọn tí wọ́n ní àwọn náà gbádùn sẹ̀mí àwọn tí wọ́n ń darí ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ wà láàfin sẹ̀mí àwọn tó ń darí wa náà inú tiwọn náà dùn wọ́n kàn kó kọ́rẹ́nsì yẹn sílé ni owó kò kí fún yàn ní dùnú dọ́là wọn bá fún yàn dùnú owó àti lóde di mílíọ̀nì àti ń pokùn sọ lóde di bílíọ̀nì àti ń pokùn sọ arabu kan làwọn èèyàn tán fẹ́ wọ́n wá sálámà sí arabu ni ó wà ní UK bílíọ̀nì ni, àwọn lẹ́yìn ti ní bílíọ̀nsì nínú dọ́là ó wá so okùn mọ́ fáànù ó gbé àga tí yóò fi bí okùn sílẹ̀ lọ́rùn kó kí okùn bọ́rùn báyìí lọ́bọ́ bá kalẹ̀kùn ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ ó ní dáàdi oní àlejò wa yín níta ìgbà tí ó dé ta ló rí àwọn Arab ẹgbẹ́ táwọn wá sí London táwọn wá sí dáwà àwọn ṣe wá sí fáwọn èèyàn wọ́n wá kírun mọ́sálásí àdúgbò rẹ̀ làwọn ọmọ òyìnbó wá ń sọ fún àwọn Arab yẹn pé ọ̀kan náà ń gbé ẹ̀gbẹ́ bí bilọ́níà ni àwọn ò mọ́sálásí mọ́ àmọ́ tó ṣe àwọn fàáfà kọfà àwọn pé kò dáhùn mọ́ yọ́dà kẹlẹ̀ fíṣítì ẹ̀ta wá kírun tán àwọn àlejò yẹn ni wọ́n wá kan géètì lásìkò tán kan géètì lọ́wọ́ lòun fẹ́ jókun sọ́rùn tàbá bọ́ síta lọ́wọ́ níta ní béèrè òun òun bí sì ń lọ́nu sáré ní ẹjọ́ wọn mélòó take care of yourself bọ̀yá àtọ́bádé dẹ̀ tán you are your own májì nǹkan kan ba ọkàn ẹ jẹ́ nínú ayé wọ́n parẹ́ o àwọn arábù wa wọlé oníkanáfẹ́ ọ̀nà àwọn wá kí ọ̀nì láti bọ́ wọ́n sàn kanra mọ́ wọn ọ̀nà láti ilẹ̀ arábù ní àdúgbò yín tá ń gbé làwọn ti wá àdá àwọn èèyàn mi ní ọyẹ wọlé wọ́n máa wọlé tán wá ní àwọn kí wọ́n mọ́sálásí àdúgbò yín wọ́n ní ẹ̀wà mọ́sálásí mọ́ ó ní hùmọ́mù wọ́gùn mọ́mù ó ní ìbànújẹ́ yìí bọ̀tí wọ́n ní inú àwọn tó lówó jù nílùú ìpàdé lówó jù àwọn òyìnbó lọ ó ní bẹ́ẹ̀ ni ó láwọn àyàmọ́ àwọn òyìnbó náà ṣiṣẹ́ lábẹ́ wọn àmọ́ náà ò dùn ẹ̀yin bàbá wa ń yá wa ọ̀dàkùn tó lè tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ àrò pé níbi owó nídùnnú wa ẹlòmíràn rò bẹ́ẹ̀ láàfin ń wá wa káàkiri kẹsà máa lù mọ́ra wọn já mọ́ra wọn kásà máa lù wọn yẹn jìbìtì ká máa fáwọn yẹn lérí ká máa fáwọn yẹn ká máa gbá wọn yẹn lójú inú rẹ̀ ò lè dùn wọ́n dápadà bá sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ìgbà tí asiri tó wọ́n jẹ́ lọ́lẹ̀ kírun wọ́n sì wá àṣírí lẹ́yìn asiri olówó yẹn wá pé àwọn arábò yẹn ó ní láti bí ọdún méjì nínú ohun tí ń bàjẹ́ ìdùnnú tó ń rí láàrin ìgbà táwọn kí asiri yẹn sísìn òun rírú ẹ látọdún méjì wọ́n sì jó de wákàtàrí ọlọ́run bá ní ẹ máa fẹ́rí kanlẹ̀ kẹ́ni máa súnmọ́ èmi ọlọ́run ni àánú ọlọ́run bá máa ọlọ́run máa fi ọlọ́kàn balẹ̀ bilad ibi tá a bọ́rọ̀ nàìjíríà délé ni ọmọ ìyá mi ṣe ní aṣọ àfìsẹ́yìn ma bá sẹ́mi lọ máa sin ọlọ́run ọba rẹ ẹnu wọn bá tí ọlọ́run ọba aláàbá ní kọ́tì ẹ lọ́wọ́ má lè jẹ máa wò ké o máa wà àwọn tó wà lókè o àwọn tó wà ń sàlẹ̀ ní kọ́ máa wò àti dúnìá dárò kábàdì bọ́ọ̀ wá sí nàìjíríà náà tẹ́lẹ̀ ìlú tó wà wò kọ́ wọ́n bí ọ sí ọmọ ní pọ́blẹ́mù ti tiẹ̀ ta dámọ̀ torí pé kò sí ẹni kankan tí ó wálé ayé tọ́lọ́wọ̀n ní dánwò ọlọ́ni wọlé anábùlù wà nínú ọlọ́wọ́n ní àwọn tẹ́sítì máa dán yín wò wọlé anábùlù wà nínú ọlọ́ni mo gbọ́dọ̀ dán yín wò ni wọ̀nà burúkú bíi ṣáàdùn wọlé káyìrì fitna inú ọlọ́wọ́n bá máa dán yín wò pẹ̀lú àwọn àdánwò ìbànújẹ́ kọ́dà ńgbà mi ti ti orí sọ́dọ̀ yín orí tí mo ti sọ́dọ̀ yín mo fẹ́ fi dán yín wò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́lá oorun táwa tálíkà ń sùn àwọn olówó orí sùn àwọn kan ní káàsì lápò ní ọ̀tà wa ń sùn àwọn ọmọ kì í rọrùn sùn mọ́ àláfíà àwọn ò pé bíi tiwa mọ́ ọ̀pọ̀lọpọ̀ dúrọ́ọ̀gì wọn fi ń gbéra wọ́n mọ àwọn gọ́fìnà kan tó jẹ́ pé àwọn tó súnmọ́ wọn sọ fún wa wípé tí wọ́n bá lo nǹkan kan tó jáde nílé àwọn lè succeed gbogbo yẹn bá ti tán ó tún dá padà wálé àbí kan sáré pé ọ̀ sáré gbé fún un pé ọ̀gá two hours ó ti fẹ́ pé o kìíní ti fẹ́ tán o wọ́n máa ṣubú ọmọdé pẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba alákọ̀ọ́mọ́sá ṣàánú wa kò wá nígbà kó wá dégbé lásìkò yìí lóòtún wá máa lọ lè tara bọnú ẹsẹ̀ lóòtún lọ lè kiri ti pírọ́blẹ́mù míì lẹ́yìn èyí tó ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọba alákọ̀ọ́mọ́sá ṣàánú wa mùmí ní òdodo wọn ní kò gbọ́dọ̀ fi ọkàn rẹ̀ ṣe ilé ìbànújẹ́ torí pé ìbànújẹ́ nínú ọkàn kò sí sí sọ́yàn dà tí ìbànújẹ́ bá dójú ẹ̀ tán èèyàn máa ń di kèfèrí tí ìbànújẹ́ bá dójú ẹ̀ tán èèyàn máa ń pokùnso tí ìbànújẹ́ bá dójú ẹ̀ tán èèyàn máa ń rọ lápá máa ń rọ lẹ́sẹ̀ tí ìbànújẹ́ bá dójú èèyàn máa ń ní stroke tí ìbànújẹ́ bá dójú ẹ̀ tán máa ń di ẹni yẹ̀yẹ́ tí ìbànújẹ́ bá dé inú ẹ̀ tó bá gbaná ọkàn yẹn èèyàn ò doni lára kò sẹ́ni tí wọ́n mọ̀ sí dáadáa láyé tí náà ló dùn sí ọwà dẹni tí wọ́n máa síta máa ní zawali ni'ima ìjọ wà lọ́kàn rẹ̀ ni pé nígbà tí ẹ ti bàjẹ́ nítorí gbogbo tẹlẹmí náà wọ́n bàjẹ́ ọ̀tọ̀ ni kórìhùn ni'ima ó kórìíra orí tọ́lọ̀ ń sọ fún lágbájá àsìkò lára láwà yìí jàmà tí gbogbo ẹni tọ́lọ̀ bá sì ń kẹ́kọ̀ọ́ mọ́ sí jẹ́jẹ́ torí kọ̀pọ̀ lọ́wọ́ àwọn èèyàn tó kan gbogbo èèyàn ń ṣiṣẹ́ à ń ṣiṣẹ́ ni gbèsè kálukú ń jẹ end of the month gbogbo àwọn tó ń jẹ́ àwọn olówó wọ́n ti fẹ́ bílẹ̀ wọ́n ti sáfẹ́ bí látara demand wàhálà problem ọ̀tọ̀ ní problem tiẹ̀ ọ̀tọ̀ ní tàbúrò ìyá ẹ̀ tẹ̀gbọ́n ìyá ẹ̀ wọ́n máa kó gbogbo ẹ̀ káàkiri yọ́ mọ̀ pé tóun nínú ọ̀tọ̀ kò tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí wọ́n ní ọ̀tọ̀ bá wọ̀ lọ́lọ́run gbé dìde nù wá Yorùbá ní olówó kan láàrin àwọn tòṣù mẹ́fà wọ́n lóun náà lọ ga wọn nígbà gba one million lóṣù tí àwọn ẹbí gba nine hundred lọ́wọ́ ẹ̀ èlé lòun náà gbà yẹn hundred thousand this life àmọ́dọ̀ polówó kan bẹ́ẹ̀ nìkan ẹlẹ́mìíràn ò rí mọ́tò gbé jáde mọ́ kó gbé mọ́tò jáde yẹn gbèsè ní end of the month ọ̀kadà làwọn olówó ń gùn ọba yọ owó epo tọ́kọ̀ sí nǹkan kan mọ́sùlọ́lẹ̀ karabọ́n tí parí ọ̀ka tọba tó lè gba ilé tí bàrẹ̀ ọ̀ka ó ní ìbànújẹ́ ó lè fẹ́ ìyàwó tó ju ọ lọ ìyàwó tó rí pé oye ní tó fẹ́fẹ́ yìí ọmọ olówó ni ìwé dẹ̀ sọmọ olówó ó sì ní bí ṣe ń lo láìfẹ́ bí ṣe ń lo yẹ kò sí haramu bẹ́ẹ̀ gbogbo àti bá ti ń jẹ ń tọ́ da ìwọ ní kò wọ́n gbé sóò lè gbẹ́rù yẹn bẹ́ẹ̀ lè gbé tó bá gbé <laughs> ìlà tó bá gbé tó jùlọ wọn wá ṣubú bàbá wa ń yá wa ẹ̀kọ́ àwọn ọmọ yín ní alkọ̀náà ìyáyọ̀ ọkàn contentment gbogbo tó bá ti ń béèrè kọ́ máa fún ọ ìjọba béèrè ten thousand fún ìjọba béèrè five thousand fún ní one thousand kó ní ọmọ ìpínlẹ̀ ayé ìdíje ojúmọ́ kí nǹkan máa ń pọ̀ ẹ máa tírẹ̀ ní wọn lè kọ̀náà láì sí bẹ́ẹ̀ ẹ bá bọ ọmọ ìyẹn jẹ́ tó o rí fún ma ọmọ adigunjalè ọmọ jáde sínú ayé ọmọ wámísì ká máa gba àwẹ̀ tó ṣe Monday kálíbà mẹ́tọ̀ lédi sẹ̀mí yọ ma jẹ́ kọkàn ọrọ ẹnu náà ó ṣe kí mi ma rìdíùsì jẹkújẹ àjẹjù ọlọ́run bá ní nẹ́mà nẹ́jìwà nínú ṣẹ́tàn ọlọ́run bá ní ṣe rí gbogbo àwọn ọ̀rọ̀ tí ṣètò ń bá yín walaysa bidarrihim shay'an illa bi'idhnillah wọ́n fẹ́ fara ní ní o torí tí wọ́n bá ti gbàgbà níjẹ́ láàyè nínú ọkàn ẹ o ti fínísà rẹ̀ jẹ́ kí nìrọ̀ máa dùn ní gbogbogbà ní èrò dáadáa sọ́lọ́n ọlọ́wọ́n bá ní wa 'ala Allah falyatawakkalil mu'minun ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n yà tètè gbára lé ọlọ́run wọ́n máa pe ọlọ́run wọ́n máa wá kọlọmọsá wọlá náà ní kọ̀ọ̀kan wa kọlọmọsá fi ọlọ́kan balẹ̀ náà. alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wa ala ashadu an la ilaha illallah wa adawu la sharika la wa ashadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah adúpẹ́ fún ọlọ́run ọba wa èmi dúpẹ́ lórí orí tọ́lọ́run sí fún wọ́n náà ma dúpẹ́ ma dúpẹ́ o màdúpẹ́ o gbogbo ìṣòro tí ìwọ ń gbé tó ń gbé yẹn ẹyọ kan rẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ mẹ́wàá lẹ́nu mi ń gbé káàkiri nǹkan ṣẹlẹ̀ nú ayé bó ṣe dìde lẹ́tọ̀ wájú mà yín tó ń gbọ́n tá à ń sọ yìí ó ń bẹ lérí ìdẹ̀ra ọlọ́run àwọn tí wọ́n ti ṣùgbó láàárẹ̀ wọ́n làwọn ẹbí ẹlòmíì ti gbàgbé wọn sọ síbìtàn wọ́n ṣe mọ̀ pé wọ́n wà ń bẹ̀ mọ́ wọ́n ti pẹ̀gbọ́n pàbóró o ti sún everybody ọlọ́run àbíọ́ mọ̀já dúbọ̀ láàrẹ̀ o gbogbo àwọn tí wọ́n náà ìlera láàrin wa àti tí ń sẹ́ni kọ̀ọ̀kan wa náà ọlọ́mọ̀sá fún wa lálàáfíà kọ́lọ́n ní àlàáfíà ara kọ́lọ́n fún wa ní àlàáfíà ọkàn kọ́lọ́mọ̀já ṣubú ara kọ́lọ́mọ̀já ṣubú ọkàn ọlọ́gbàrá ọlọ́run ọba wa ọkàn àtara méjèèjì wọn jọ ń ṣiṣẹ́ papọ̀ tára bá ní problem yọ ọkàn ọkàn àyẹ̀sẹ̀ yóò jiná àdá àjìn láti jẹ́ ìkòjìnà ìkòjìnà ara níwọ̀n ọkàn bá dàrú yọba lọlé babaláwo àrùn ọkàn nìyẹn àrùn ara máa ń fa àrùn ọkàn bẹ́ẹ̀ làrùn ọkàn náà máa ń fa àrùn ara méjì lọ papọ̀ ni bí ń jí mọ́tò àti bọ́dí ẹ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni tọkàn bá ti ní problem ìkejì náà wà ní problem. ẹni tó ní depression lápèjúwe tí yóò tètè sábà yọ lọ́dẹ́ pé àrùn ọkàn ni àrùn ọkàn ni bóyá ń wọ́ ọmọ bóyá iṣẹ́ bọ́ bóyá ọlọ́run bá aláà ó fàárẹ̀ ọ̀sẹ̀nìkan ní ẹlẹ́gbẹ̀ẹ́ e, rẹ̀ tọ̀hún lára ní bọ̀tọ̀ ọkàn tiẹ̀ náà ṣẹ́tù bẹ́ẹ̀ bá tètè káràmásìkí ẹ̀ padà ara ti náà àrùn ọkàn náà máa ń fa àrùn ara òmìnira síbáàbí rahatil qalb lásìkò tá a wọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kálọ̀ lè gbìyànjú ká kankan bẹ́ẹ̀ tágbọ́rọ̀ kárabọ̀ tí ó jẹ́ kọ́kàn wọ́n balẹ̀ a máa sẹ̀mí pẹ̀lú ẹnu wọn bá ti máa ń bẹ lọ́wọ́ wa bí ìgbà tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. alákọ̀ọ́kọ́ al-imanu billah oníkẹ́ni kọ̀ọ̀kan wa ká lè jìrọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọlọ́run ààrẹ náà ni ìgbàgbọ́ nínú kádàrà wa kádàrà òun náà ni ìsẹ̀mí tí kálukú ń lò yìí anábìnrin ajabalẹ̀ amúlẹ̀ mọ́mìn anábìnrin a ah, ìmọ̀ fún ọ̀rọ̀ ẹni tó bá nígbàgbọ́ inna amrahu kullahu khairi gbogbo ọ̀rọ̀ rẹ̀ dáadáa ni inna asabatu sarra'u shakar gbogbo àtọ́lọ́wọ́n bá sínú oore fún ọmọ dúpẹ́ ọmọ ṣe oore yẹn pẹ̀lú àwọn ẹlòmíì fakana khairan la kó dúpẹ́ yẹn náà lóore fún wọ́n inna asabatu darra tọ́lọ́wọ́n bá aláàbá mú àdánwò wá bolùgbàgbódodo sọ́bàrọ̀ yóò ṣe sùúrù fakana khairan la kó ṣe sùúrù yẹn náà lóore lórí wàlẹ́ sọ́dá alẹ́kẹ̀lẹ́ ahadi illa lil mu'min ẹnìkan ò ní wà nípò yìí àfihàn tó bá nígbàgbọ́ ká máa dúpẹ́ ìtọ́lọ́ ń ṣe tọ́jú orí èyí tí ń ní ẹnìkọ̀ọ̀kan la ti ń bà wá nú jẹ́ ká máa ṣe sùúrù ìgbà ó padà yí padà wa tilkal ayyamu nudawiluha bainan nas ọlọ́run bá ní á padà yí gbà padà inna ma'al usri yusra ọlọ́run bá ní bọ́ bá lè yọ padà bẹ̀ ká nínú tọ́lọ́ sọ yìí nàìjíríà ò lè dá ọmọ ọmọ bá wọn sọ ọ́ nígbà tó ń sọ pé kò ní dá fún ọmọ ni wọ́n ṣe pèlè rẹ̀ nínú tí máa ń jẹ́ kọ́kàn yọ balẹ̀ ẹ̀ téèyàn fi lògbìsẹ̀mí tó dùn òun náà ní zikirullah òun náà ní kéèyàn má dákẹ́lẹ́ ní tí wọ́n máa dárúkọ ọlọ́run ọgbọ́dọ̀ wà ń lọ ayé kan mọ́mọ́ ọkọ̀ mọ́mọ́ dárúkọ ọlọ́run ọlọ́run bá ní ala bi zikirillahi tatma'innul qulub ọlọ́run bá ní sẹ́yìn ọmọ pé ẹni bá ń ṣe zikiri tí ń dárúkọ ọlọ́run ọmọ ṣàkár tìláwà Qur'an má jí ilé ayé láì sí Quran tọ́ba ti wá wàhálà ọ gbọ́dọ̀ jí ilé ayé láì ka àyà Quran wọ́n máa sùn tìláwà Quran ọlọ́run máa fi ọlọ́kàn balẹ̀ kọ́ máa tọrọ àforíjì al-istighfar ọlọ́run máa fi ọlọ́kàn balẹ̀ lẹ́yìn náà kọ́ máa sádi ọlọ́run níbi aburú àṣetánì tí máa ń dá ọkàn rú ọlọ́run ní min sharril waswasil khannas alladhi yuwaswisu fi suduri nnas lọ́wọ́ ní máa sáájú mi pẹ̀lú kólà àwọ̀sùn bùrábẹ̀ fàlà àti kólà àwọ̀sùn bùrábẹ̀ nas káwọn àlejò burúkú ká má da ọkàn yín rú torí yàwó máa sọ fún ọ wípé ẹgbẹ́ rẹ wọ́n ti jù ọ lọ kò ní rán ọ létí àwọn ẹni tí wọ́n jù lọ ibi ṣètọ́n ti máa ń bá àwọn èèyàn jẹ́ ní ẹ yóò wá mú sáré máa sá eré kéré àṣetáni wọn máa rán létí pé ọ̀rá àwọn tó ti jù ọ lọ àṣetáni wọn ti sọ fún ọ pé ọ̀rá àwọn tí wọ́n jù lọ e, èṣù e, ṣetán yéjìrì bíbùn àádẹ́mà mọ́jẹ́dà dámì ní máa rìn nínú ara ní bóyá ẹ̀jẹ̀ ṣe máa rìn nínú ara tọ́ba ti dé sọ fún pé no èmi ń dúpẹ́ tó bá ní ọ̀rẹ́ àwọn tó jù ọ lọ ó ní a'udhu billahi minash shaitanir rajim èmi ti wọ àwọn tó wà lẹ́yìn mi. ẹ̀kọ́ lómi ìjọ kan dàgbò pọ́pátì lẹ̀ àwọn tí ò ní tó gan wọ́n ń sẹ̀mí wọ́n ń lè fáìn yọ́dẹ̀ tó rònú parẹ̀ látara tí ò ní tó wọn lẹ́yìn náà kẹsàtù sọ́dọ̀kọ́ ká máa ṣe sàárà púpọ̀ alìjẹsà wọlé ìsàn ilẹ̀ ìsàn ọba tí nínú àwọn èèyàn nú ọlọ́run máa dùn wọ́n náà nínú ẹmẹ́jì sàárà oṣù ní láti ṣeun èèyàn ò lè sẹ̀mí ìgbádùn ní ayé àfikọ́ máa ṣe sọ́dọ̀kọ́ wọ́n á ń tẹ sọ́dọ̀kọ́ khairun lakum ọlọ́run bá ní orí ń bẹ́nu sọ́dọ̀kọ́ gan má ní tó ẹ̀mọ̀ pé ń pàdé ẹni tí ò ní ọmọ bá o àwọn tí ò ní wà náà yìí gbogbo àwọn gateman yẹn gbogbo àwọn workers yẹn yàtọ̀ sówó oṣù mọ́ fún wọn kan ní òní jẹ́ kí omi àdánwò ti ń bẹnu ayé gbé ọ lọ akásálà bí aláṣẹ rí ni ẹ ẹni tó náwó yẹn náà ọlọ́run ti ń yanjú ọ̀rọ̀ tiẹ̀ náà níbòmíì má wálé ayé má èso sọ́dá kọ o má dá nǹkan jẹ o kí nǹkan má dá sí ẹ o má dá nǹkan jẹ o àsìkò yìí má dá nǹkan jẹ́ o wàláhì ẹ mọ̀ sọ fáwọn èèyàn pé on the fifteen owó oṣù ti tán on the fifteen báwo on the ten ó ti náwó oṣù tán ó kù twenty days níwájú ẹ̀ ìṣẹ̀mí tó pọ̀ ju dáhùn yẹn rán nìyẹn ẹ ti sọ́dá kọjá de gbogbo yẹn tọ́lọ́wọ́n bá kẹ́ mọ fáwọn èèyàn ló mọ fáwọn ló ń jẹ́ nítorí tọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n láàánú ẹ̀ ọlọ́mọdé ìbànújẹ́ kọ́lọ́mọdé ọgbà náà kan wa lẹ́yìn náà nínú àwọn kan tó ní jẹ́ kọ́ ọmọ ìbànújẹ́ òun náà ni pé má ronú tó bá ti bọ́ gbogbo tó bá ti lọ ọlọ́run ti gbà lọ́wọ́ ẹ ìyẹn ti lọ ní ẹ nìkan kọ́ lọ́n gbà lọ́wọ́ àwọn gbà lọ́wọ́ ẹlòmínà tó ti lọ nínú ayé mọ́ máa padà sílẹ̀ mọ́ èyí tó wọ́n nìkan yàrá ti lóhùn ìnà sábàkà ṣe ànábì ní tí nǹkan bá bọ́ tó jẹ́ aburú nǹkan kan bọ́ ni nǹkan kan sọnù ni olùsì nǹkan kan ni ẹ fàlátẹ́kù láwọn á ní fàájú kaza wa kana kaza wa kaza ah! ìbámu ni ìbá báyìí ìbá báyìí ànábì ní bàbá ṣe ń tọ́lọ́sẹ̀ náà bí ó ṣe rí náà bí ó ṣe rí náà ní tọ́lọ́sẹ̀ yẹn ah! ọmọ yìí ká pé àbá ah! gbé lọ síbítù báyìí báyà bá ti kú bẹ́ẹ̀ gbé lọ síbítù tó ń tẹ ewu yẹn níjọ́ yẹn náà lọ́wọ́ akú. fẹ̀yìn aláhùn tẹ́pítà àbà ṣètàn kọ́dàrú láwọn máa ṣe àfààl sọ pé kádàrú ọlọ́run ni bọ́lọ́run ti fẹ́ ni ẹ̀yìn bá ṣe báyìí bá ṣe báyìí ah! twenty million owó yẹn ọjà yẹn ò dé ọjà ti lọ wọ́n jẹ́ mẹ́rin ọdún lọ. bí sí ń gbà lọ́wọ́ nígbà wẹ́lú mi nítorí nígbà tí ń fún ọ̀sán fẹ́ni kankan nígbà tí ó gbà lọ ń pariwo. nínú àwọn tí wọ́n ń fa ìfọ̀kànmà nínú ọkàn òun náà ni pé kéèyàn ọmọ sí al ni bayna al-makruh wa ni'amillah ìtọ́jú tó jẹ́ kó live fine ó ní pé máa gbà pé oyin tọ́lọ́wọ́n bá àlá fún ọ ó ju ń tọ́gbà lọ́wọ́ rẹ lọ oore tọ́lọ́wọ́n bá àlá fún ọ ó ju àdánwò tó ní lọ ẹ wo oore ọlọ́wọ́n bá lára wa lára àwọn ọmọ lára ìyàwó lára iléeṣẹ́ ẹ wo oore yẹn pọ̀ ju pírọ́blẹ̀mù rẹ lọ alhamdulilayi rabbil alamin tọ́lọ́wọ́n bá ní kí pírọ́blẹ̀mù ọ pọ̀ ju oore lọ kí wọ́n fẹ́ sí òyìn tó dún ní mọ́tàlá ọlọ́wọ́n bá ní tẹ́ bá ní kẹ́ máa ka ìdẹ̀ra èyí tẹ́ rí nìkan ni o láti hùsùn ọlọ́run wa ní ẹ ká ká ká ká ká tẹ́sí jáde láyé ẹ lè ká tán èyí táwa rí ńkọ́ nínú ìdẹ̀ra èyí tẹ́yìn ò rí bò ló ṣe ká yẹ èyí tẹ́yìn rí gan-an yàmà ká ọlọ́run fún mi nìkan báyìí ó fún mi nìkan báyìí ó fún mi nìkan báyìí wọn ní ọ́gáǹsì ara rẹ lásán àwọn sẹ́ẹ̀lì ara rẹ bọ́kàn bá dákẹ́ bẹ́ẹ̀ mílíọ̀nsì gbogbo àwọn sẹ́ẹ̀lì tó wà nínú ọpọlọ rẹ wọn ní ó ní túmọ̀ <laughs> túmọ̀ nísìnyí mílíọ̀nsì ní fifty million naira sókè ní sọ́jú yìí ẹ̀kúnlẹ́dé tó ń tọ́wọ́n balẹ̀ ẹnu jẹ́ náà fún ọlọ́pọlọ tó pé àánú ọlọ́mbọ́ oṣù jẹjẹ o ọlọ́wọ́n ọlọ́wọ́n ẹ̀kọ́ lọ́mọ́sá fi ọlọ́kàn balẹ̀ lẹ́yìn náà má jẹ́ kí àwọn èèyàn ó bá ọnú jẹ́ má retí perfection lọ́dọ̀ ọmọ èèyàn torí you are not perfect ìwọ náà pé ìyàwó ọmọ ọkọ àwọn ọ̀rẹ́ àwọn tẹ̀jọ́ ṣiṣẹ́ marriage hundred percent nítorí òun fẹ́ ni wọ́n ṣe fún ọ torí ìwọ náà ò pé ní hundred percent mọ́dẹ̀ retí pé ẹnìkan ó yìn ọ ẹnìkan ó kí ọ nínú àwọn tó bá ṣe lóore láyé inú tó máa ń fàbànújẹ́ nìyẹn ìfẹ́ alágbájá ah, ọlọ́run ló wà ń sábàbí fún ó sì wá gbàgbé wa márò márò gbogbo èèyàn káà máa ń ṣe lóore tí máa ń dúpẹ́ o sórí rẹ torí ọlọ́run kọ́ ọ̀dọ̀ máa retí òre lọ́dọ̀ ọlọ́run nínú àwọn kan tí máa ń fa ìdùnnú nínú ọkàn òun náà ni pé òun náà lọ lè ka ìtàn àwọn anábì ọlọ́run anábì Yusuf wẹ̀wọ̀n wọ́n bá wẹ̀wọ̀n ẹnìkan ti wẹ̀wọ̀n síwájú ẹ̀ anábì anábì Ayuba ọ̀rẹ́ eighteen years tó bá rí ọ àárẹ̀ tí ò tó eighteen years anábì Muhammad sallallahu alayhi wa sallam ó bí ọmọ anábì sallam bí ọmọ anábì bí ọmọ gbogbo àwọn ọmọ rẹ̀ pátá ló kú lójú ẹ̀ lẹ́yìn Fatima nìkan. gbélé ìsìn ó tún gbélé ìsìn ó tún gbélé ìsìn ó tún gbélé ìsìn ó tún gbélé ìsìn gbélé ìsìn àwọn méje mẹ́fà sì kú ma lójú ànábì masari ọmọ mẹ́fà obìnrin nìkan ló kù olùjáde láyé ẹ ọmọ kan kú ní ọmọ rẹ kí ládé tó fẹ́ fẹ̀sìn lẹ ẹni tó mẹ́sìn wá gan lọmọ mẹ́fà kú ma lójú ìbádàáwò ni ṣé ọlọ́run lóun yóò òun fílẹ̀ nìkan kú mi àdáwò ni ẹ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa lẹ́yìn náà máa ru èrò dáadáa sọ́lọ́run nígbà mi ọlọ́run ọba aláàyò gbégbà wá nítorí kálíbà padà sọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ gbé nǹkan yóò yí nǹkan padà fún wa nítorí kálíbà fókọ̀sọ̀dọ̀ lọ kálíbà jẹ́ wòlíì kálíbà sàdúà kálíbà ẹni rere kálí yípadà nínú tí ó fa ìpalára àti àgbákò àkóbá fún wa lọ́jọ́ ọ̀la ọlọ́run wa gbégbà wá ìgbà yẹn ló gbé wa kó nù kàn yẹn àwọn máa rò pé aburú ni oríṣiríṣi ọlọ́run ṣe fún wa wọ́n asa òwò xeyiru lẹkùn ọlọ́wọ́n bá nígbà míì ẹ kórira nǹkan mi tẹ́ máa ṣe fún yín ọlọ́wọ́n ní oore ló sì wà ń bẹ̀ fún yín àmẹ́yìn ọmọ ẹni wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ ti ń gba five hundred thousand kí ní nǹkan ti ṣe wọ́n o wọ́n sì ní káwọn máa ṣàdúrà o wọ́n ní káwọn dó tọ́ lọ́wọ́ wọ́n ní káwọn máa ṣoògùn mọ́ o àwọn ọlọ́lẹ́ aláwo iṣẹ́ ti bọ́ o ẹ̀gbọ́n wúrọ̀ dé Abuja ọba adésẹ́mi ọba ń fún ní one point two kí wọ́n lọ́sẹ̀ wọn lákọ̀ọ́kọ́ nígbà tó ń pariwo lẹ́kọ̀ọ́ kí ló lọ́sẹ̀ wọn àwọn ni ẹwà àdánwò ni o sádánwò ni o ní kádàrà bú lélẹ́yìí o ṣé kádàrà bú ni ẹ bọ́ọ̀rọ̀ ńlọrọ̀ ṣe rí ni ẹ ọfọ́kẹ́ balẹ̀ ọba tó ní ẹ ọba yẹn ọba yẹn rahman wallah allahu rahman ìlà aṣọ àbàkà ṣe ìrìdà ayàrá hamak tọ́lọ̀ bá fi kankan kan fẹ́ kí ọ ní tí wọ́n bá jẹ́ olùgbàgbọ́ òdodo kò ní sọ́fánẹ́sì mọ̀mí ní ò ní lọ lásán ọlọ́run máa kọ̀mpẹ́sẹ̀tẹ̀ àmọ́ tọ́wọ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó nǹkan ṣe ẹ̀nìyẹn ní tí sì máa ń bá gbàgbọ́ jẹ lọ́pọ̀ lólédè ọlọ́mọdé máa ń wà wa kọ́lọ́mọsàdì ọ̀dayọ̀ òkè ìṣòro ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsàsọ́ di pẹ̀tẹ́lẹ̀ gbogbo èyí tó lé ọlọ́run mọ́sàjọ́ rọ̀ gbogbo èyí tó ti rọ̀ ọlọ́mọdé tó lé mọ́ wa lọ́mọ́ gbogbo èyí tó ti tò ọlọ́mọdé ó dàrú gbogbo èyí tí ò ti tò ọlọ́mọsà bá wa tó gbogbo èyí tí ń bá wa nú jẹ́ ọlọ́mọsà dùn wa nú bẹ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́mọsà bá ṣàtúnṣe rẹ̀ àwọn olórí wa ọlọ́mọsà bá jẹ wọn pa láti ṣe dáadáa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsà jọrọ̀ wọ dásí rọrùn gbogbo àwọn tọ́rẹ ọlọ́mọsà fún alálàáfíà àwọn tán lẹ́wọ̀n ọlọ́mọsà bá mú jáde gbogbo àwọn tí wọ́n ń bẹ ní hospital ọlọ́mọsà bá mẹ́sẹ̀ wọn jáde gbogbo àwọn tó rẹ̀ àárẹ̀ ọpọlọ àárẹ̀ ara ọlọ́mọsàbà fún ọlọ́láàfíà gbogbo àwọn tó ń lóyún ọlọ́mọsàbà sọ wọn rọrùn gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́mọsàbà ṣàtúnṣe wọn gbogbo àwọn olówó àárín wa ọlọ́mọjọ wálẹ̀ gbogbo àwọn táwa láàrin ọlọ́mọsàbà wọn náà sókè gbogbo àwọn àlùfáà ọlọ́mọsàbà kún wọn lọ́wọ́ Allahumma inni abduka ibùnú abdika ibùnú amatika nasuyati biyadika madun fiya hukmuka adilun fiya qada'uk أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حسني وذهاب همي فاستغفر الله إنه هو الكفور وصلوا وسلموا على البشير النبي محمد بن عبد الله وآله وصحبه